اللهم لك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق حق ونبينا أقى ومحمد صلى الله عليه وسلم أقى اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا أنت المقدم وليس قبلك شيء وأنت المؤخر وليس بعدك شيء اللهم اجبر لنا ما قدمنا وما أخرنا وما أسرنا وما أعلنا اللهم اجعل هذه جلسة حجة لنا فلا تجعل حجة علينا برحمتك يا الراحمين إنك على كل شيء قدير إلهي لا تتعلم إن فعلت بخلقك كما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد إلهي أتاك عبدك بالمعاصي فكيف تجيب من دعاك بالمعاصي فإن تغفر فعندك نرجو رحمة فإن تترني فمن يرحم سواك فأبصرنا ذنوبي والخطايا فأرحمنا برزقك ورخائك إلهي أعط للعلماء أمنا فكل شيخنا إبراهيم أمنا فكل شيخنا إبراهيم أمنا إلهي أعط للعلماء فضلا فكل شيخنا إبراهيم فضلا إلهي أعط للعلماء عسرا وكل شيخنا إبراهيم عزة فلا تجعل عواقبكم كأوتي يعيش من المياه إلى سعيري يعيش من المياه إلى سعيري أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتولى فإن الله هو الغني الحميد أعوذ بالله من الشيطان الرجيم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 ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتولى فإن الله هو الغني الحميد عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مادا والله قادر والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخر وأخرجوكم من دياركم وظهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا وبعد أرقل سيد الله الحمد لله أرقل سيد الله وبا جماعة الحمد لله الله باتي أدوك فنا إنا نيوبا تطي يندار فوا láti máa tẹ̀síwájú nínú tafsir àwọn ọba náà ni ọba tí a dúpẹ́ fún. alhamdulilayi rabbil alamin. atọrọ alekun kí àtìkẹ fún anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀sán ọba ara kọlùbà máa jẹ́ ìkẹ́ fún wa. ọkọlọ ọba fi ṣe ìkẹ́ fún wa ọlọ́ba ni kí anabi náà. sallallahu alayhi wa sallam. àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá wà lójú gbọ́dọ̀ rẹ̀ tó fi dìjọ́ alàkìyàmà. àmín. sura eléyìí tí a nínú ẹ̀ òun náà ni suratu al ona ni gbólóhùn tọ́lá ọba sọ pé kọ́dí ká nátìlákùn uswatun hasanatun fi ibrahim wà ládìínà máa إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك من ال... وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومه إنا براء منكم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا أبدا حتى تؤمنوا بالله وحدا إلا قول إبراهيم لأبيه لا أستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير àyá yìí ẹ̀kọ́ tó pọ̀ ló wà ń bẹ fún wa ọlọ́run bá ní kọ́ríkà nẹ́tìlákùn ṣúwàtún hasana àwòkọ́ṣe dáadáa uswa onáàni alukuduwa onáàni ìwòyàn láwòkọ́ṣe wáyé ìtìbá olùkọ́ ìrẹ̀ alẹ́ ọ̀nà ni kéèyàn máa tẹ̀lé ẹni tó yàtọ̀ sí yàn lórí ipò kan aláyí ó lè wá jẹ́ asánà àbí kó jẹ́ sẹ́yà èyàn lè wò yàn láwòkọ́ṣe kó jẹ́ pé àwòkọ́ṣe dáadáa ni èyàn lè wò yàn láwòkọ́ṣe kó jẹ́ àwòkọ́ṣe ebú kọ́kọ́ kọ́kọ́ tí ò dá lára ẹlòmíì gbogbo ohun tó bá ti ń jẹ́ ìtìmọ̀ ọ̀lọ́gọ́ ẹ̀ àlàhálà ìlànà pẹ̀lú uswa ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala látara pé alukur'an èdè kur'an nìyẹn ìwé tó pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run wa sọ pé kọ́ọ̀dì kanat lakum uswatun fi Ibrahima ọlọ́run wa yẹn. kọ́ọ̀dì kanat lakum uswatun hasanatun fi Ibrahima ọlọ́run wá yẹ wípé. kọ́ọ̀dì kanat lakum uswatun hasanatun. ọlọ́run ló ti wà fún yín lára. Ibrahim uswatun hasanatun torí pé uswa lè jẹ́ uswatun qabihatun àwòkọ́ṣe ó lè jẹ́ àwòkọ́ṣe tí ò dáa ẹni pé téè bá ń bá ẹni bí rìn èyí mọ kọ́ ìwà bí lọ́wọ́ rẹ̀ èyí mọ kọ́ iṣẹ́ bí lọ́dọ̀ rẹ̀ èyí mọ kọ́ ìrìn sùtá lọ́dọ̀ rẹ̀ lọ́fíìsì àgbà fún wa pé kò síbẹ̀ dá ṣe lè rí bí ọ̀rẹ́ rẹ̀ bá ṣe rí náà ló ṣe rí. عن المرء لا تسأل سل عن قرينه عن المرء لا تسأل سل عن قرينه وكل قرين بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي وكل قرين bẹ̀lẹ̀ má tọrọ ní ọkùnfẹ́dì. ẹnìtẹ́ yẹn àfáàní má béèrè anil mari la tasi. anil mari la tasi ayi. wọ́n béèrè lọ́wọ́ alágbájá pé irú ìyàwó lọ jẹ́. wọ́n sọ̀rọ̀ à ń tani alábàárìn rẹ̀ ni kò wò ẹni tó ń bá rẹ̀ ẹni tó ń bá ṣe ẹni tó ń bá jẹ ẹtẹ́jọ́ ń wọlé wọ̀de bẹ́ẹ̀ ni yẹn ṣe rí lòun náà ṣe rí. wàkúlù kọ̀rì ní bílí mọ̀kọ́rọ̀ ní ọkùnfẹ́dì. wàkúlù kọ̀rì ní bílí mọ̀kọ́rọ̀ ní ọkùnfẹ́dì tẹ̀lé. ẹgbẹ́ níyẹn bá rìn bá ṣe rí nìyẹn ó ṣe rí uswa kọ̀tẹ̀kùnù uswatun kọ̀bíhá àwọn uswatun hasana. ó lè jẹ́ uswa ó lè jẹ́ uswa tó dáa ó lè jẹ́ àwòkọ́ṣe dáadáa nígbà tó wá nígbà kí ló kọ́ ọmọ yín uswa ni. àbẹ́ ìgbọ́ tẹ̀sán ní iswa kí ló kọ̀ rẹ̀ iswa iswa àbí tàbí tọ̀ irú uswa wo ni uswatun hasana àwọn uswatun kọ̀bíhá ọlọ́run ọba kò fi wá sínú ṣúgbà kò fi wá sínú òrújú ó ní kọ̀díkà nẹ́tìlákùn òṣùwàtàn àṣàrẹ̀tàn Ibrahim. ọlọ́run ló ti wà fún ìnà. kọ̀díkà nẹ́tìlákùn òṣùwàtàn àṣàrẹ̀tàn bí Ibrahim. ọlọ́run ní pàápàá ó ti wà fún yín lára ànábìwá Ibrahim òṣùwàtàn àṣàrẹ̀tàn ìwà tó dáa àwòkọ́ṣe tó dáa ilà bá sọ pé gbogbo sọ àwọn sọ hábà uswa ni wọ́n jẹ́ irú uswa o hasana uswa tó hasana kullu sahabati indi uswatun hasana. kullu sahabati indi uswatun hasana. fahal alayya min. هذا القول من عاري فهل علي من هذا القول من عاري فهل علي من hadha laqawli min ari. àwọn sàhábà wọn jẹ́ uswatun hasana wọ́n jẹ́ àwòkọ́ṣe dáadáa gẹ́gẹ́ bá nàbí náà ṣe jẹ́ uswatun hasana. قد كان لكم في رسول الله أسوة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ẹnìkan àwòkọ́ṣe ni kúdùwà ló jẹ́ irú àwòkọ́ṣe wo ni hasana àwòkọ́bíyà ọlọ́run wa ní bánàbí wa muhammad sallallahu alaihi wa sallam. wàlí kàrà tí lákàn fi rasulillah. wàkọ̀lì kàrà lakọ̀lì kàrà lákàn fi rasulillah uswatun hasana. ẹ ó bèrè wàlẹ̀ bèrè pé limadha anatha èyí tó wà nínú mumtahina tí wọn anatha àti ahzab ti ànábì. لقد كان لكم في رسول الله أسوة حسنة ó rí pé níbi tí mùtàhínà bá kọ́kọ́ kọ̀ dáma usuwa tó ní hasana ọkọ́kọ́ kọ̀ dáma rẹ̀ kọ́bílà kí wọ́n tó dàkára Ibrahim àmọ́ níbi tí ahazabu ó rí pé wọ́n kọ́kọ́ wọ́n àkàrà usuwa tó hasana wọ́n kọ́kọ́ wá kọ̀ dáma Rasul. أي قد كان لكم في هذا الرسول أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا fúnyín lára Ibrahim uswatun hasana ìwà tó dáa àwòkọ́ṣe dáadáa kí wàá ní àwòkọ́ṣe náà. wàlẹ́dìínà máa hu kí wọ́n sàrẹ́ Ibrahim nìkan ló láwòkọ́ ṣe dáadáa yẹn nìkan àti àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú rẹ̀ kí ni wọ́n á ṣe tọ́lọ́ fi sanwó di àwòkọ́ sí dáadáa fún wa. ìdẹ̀kọ́lù lè kọ́ òní. nígbà tí wọ́n sọ fún àwọn ọjọ́ wọn. iná búrọ̀ omi ń kún wà mí máa ta bùdú nàmí dùnìlá. nígbà tí wọ́n sọ fún àwọn ọjọ́ wọn nínú àwọn ọjọ́ rẹ̀ yìí ni bàbá rẹ̀ wà ìdẹ̀kọ́lù olùkọ́hùnmí. nínú àwọn ìjọ rẹ̀ ni àwọn ẹbí rẹ̀ ni wọ́n wà ẹbọ ni wọ́n ń ṣe ẹbọ ni wọ́n ń ṣe òòṣà ni wọ́n ń ṣe. ìdẹ̀kọ́lù olùkọ́hùnmí. wọ́n sọ fún àwọn ìjọ wọn lọ́jọ́ náà wípé. iná búrọ̀ omi ń kó wa mi máa tàbùdù náà mi dùn ní lọ. àti àwa àní kẹ̀kẹ́ bá yín ṣe mọ́ iná búrọ̀ omi ń kó. àwọn ti gbọ́ pábọ́sẹ̀ àìṣòro káà. أي على وزن الشركاء فعلاء إن براء منكم ومما تعبدون من دون الله أبقى وسقول أدعيات لي الله كفرنا بكم كفرنا بكم كفرنا بكم àṣà ìgbàgbọ́ sí yín lórí àwọn tẹ̀ ń ṣe ìyẹn ni pé al-iman kó tó lè èyí ó ṣe al-kufru bi ẹ wọ́n ní ìmánu bìlá tí iman ní ìmánu nínú ọlọ́run tí yóò ṣe kúrò bìtàwà àgìt ìmánu yóò dìbò tó bá lọ gbọ́dọ̀ kọ́ba subhanahu wa ta'ala gbọ́ tó o bá ṣe àgbàgbọ́ sí ní táwọn èèyàn tó ń sìn lẹ́yìn ọlọ́run èdè ìdè mùsùlùmí ó ní ẹ mọ̀ sọ pé ní tí àwọn olóòṣà sí ọ̀dà ní táwọn báwọn náà ṣe ń ṣe ọlọ́run tí wọn làwọn náà ń ṣe wọn ẹ má ti sọ wá àyè ṣe mùsùlùmí kàbárùnà bíkùn kàbárùnà bíkùn. àdúrà ibrahim ní àṣà ìgbàgbọ́ sí ti ń bẹ lọ́dọ̀ yín. wà á bá dá bàyìnánà wà bàyìnákùmùlẹ̀ àdá wà tó wà lùbàgbẹ́dọ́. ó ti yóò mọ fojú rẹ̀ yóò hàn láàrin àwa àti yín. ọ̀tá àti àlùbàgùbọ̀ ìkórìíra yóò wọ ẹ̀rẹ̀ láàrin àwa àti yín àní fìfẹ́ bá yín lò. abadan. yóò máa lọ bẹ́ẹ̀ gbére ni. hatta tu'minu billahi wahada. tó lè sọ di pé kọ́ mọ́ kó mọ́ sọ́tà mọ́ kó mọ́ sí kórìíra mọ́ hatta tu'minu billahi wahada. hatta tu'minu billahi wahada. títí tó fi di ó ń ẹ bá tó di pé ẹ lọ nígbàgbọ́ nínú ọlọ́run lónìí kan láì ṣorogún iná lè sọ wá di ẹni tá a padà wá jọ dọ̀rẹ́ ara wa uswatun hasana banabi ibrahim sì bá àwọn ẹbí rẹ̀ ó sì dá àwọn àìmọye ọ̀nà sọ́tọ̀ àbíyá àìmọye ọ̀nà nínú alukur'an karim lọ́nà ọba ti sọ bí ànábì ibrahim bó ṣe pé àwọn ẹbí rẹ̀ kalẹ̀ tó sọ yẹn fún ọ ọ sọ ọ sọ yẹn àmúna ọlọ́wọ́ á ní bó ṣe wá jẹ́ àwòkọ́ṣe dáadáa tó ibi táwọn fẹ́ pẹ́ lórí ẹ̀rí ẹ pé ilà kọ́ọ̀lá Ibrahim lè àbí. ilà kọ́ọ̀lá Ibrahim lè àbí. lọ́sẹ̀gì bẹ̀rọ̀ nàlákà wà máa múlíkù lákà ní ẹ̀là ìní ṣẹ̀yìn. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير anabi ibrahim aleyhi salam bó ṣe jẹ́ uswatun hasana ó sì dáhùn kọ́ sí dáadáa tó ọlọ́dún ilá. ilá ibrahim. àṣekẹ́lá àti fẹ́kẹ́ kọ́ sí rẹ̀. ilá qawla ibrahim alẹ́ àbí. kó o mọ tẹ̀lé nìkan pé gbogbo ń tà fara bá ti ṣe. hundred percent gbogbo jẹ́ bá ṣe láàmú ṣe ọ̀n lóko náà nìyẹn. Ah, gbogbo ntí sọba bá ti ṣe àtẹ̀fẹ́ mọ́ ọ̀dà àkọ́dá àtẹ̀fẹ́ má ti là máa ṣe ó ti ń lọ nìyẹn torí pé lillahi azza wa jalla alkamal ọlọ́run nìkan ńlọba tó jẹ́ pé kò sí àbùkẹ́ kò sáyàfi kankan náà rọ̀ tiẹ̀ pé ní fún ọlọ́run ní ibrahim alayhi salam ó jẹ́ uswatun hasana. hasanatun fi ibrahim wal ladhina ma'ahu idh qalu liqawmihim ó jẹ́ àwòkọ́ṣe dáadáa fún yín ọlọ́wọ́n tọ̀ ìlà ṣùgbọ́n tẹ́bá fẹ́ wá fún Ibrahim ṣàwòkọ́ṣe dáadáa ẹ mẹ́tẹ̀lé níbi ọ̀rọ̀ tó sọ. ní ẹbí tó sọ nígbà tí ìlà kọ́ọ̀lá Ibrahim ìmàlẹ̀ àbí. a jẹ́ pé kò sí uswatun hasana fún yín bẹ́ẹ̀ ojú kan kò sí àwòkọ́ṣe tẹ́ wò ń bẹ̀ yẹn tàbí kò sí àwòkọ́ṣe tẹ́ wàá sọ pé síbí Ibrahim náà ṣe báyìí kẹ́rẹ́bó ṣe láyé Ali ibn Abi kama sanadhkuruhu insha Allah. ó ní kò sí àwòkọ́ṣe fún yín níbi ìyẹn gbogbo nǹkan nígbà ẹ̀wọ̀ ọ̀rọ̀ àrẹ́bí Ibrahim ṣùgbọ́n ẹ máa wo eléyìí tó sọ pé. illa qawla Ibrahim li abihi. ọlọ́run ní àyàfi ọ̀rọ̀ tí àrẹ́bí Ibrahim sọ fún bàbá rẹ̀ nìkan pé. la astaghfiranna laka wa ma amliku laka minallahi min shay'. la astaghfiranna laka àrẹ́bí Ibrahim ó sọ fún bàbá rẹ̀ wípé la àtàgẹ̀fẹ̀rọ̀ nálága ó ní tàókìrù méjì ní ìbọ̀ tọrọ àforíjì lọ́wọ́. la àtàgẹ̀fẹ̀rọ̀ nálága. tó ti wá sọ fún bàbá tọrọ àforíjì sọ́ọ́tù mọ́ríyàmù nìyẹn. إنه كان صديقا نبيا إذ قال لأبيه أمتي لم تعبد, الش... لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبتي إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبتي لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبتي إني أخاف أن يمسك أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك يهجرني مليا قال سلام عليك قال سلام عليك سأستغفر لك ربي سأستغفر لك ربي إنه كان بي حفيا إنه كان بي حفيا إنه كان بي حفيا الأيام واذكر في كتاب إبراهيم واذكر في كتاب إبراهيم ما كعو قصره ẹ mọ lọ wo ní ẹ lọ ka tírà ànábì ibrahim ẹ lọ ka nǹkan gbèsè ayé. iná wo kánà sí di kọ̀nàbíyà. kọ̀nàbíyà era daaro do yen nabi jan annabi sim idh qala li abihi ya abat ma tan mi ibrahim ń sọ fún bàbá rẹ̀ a fẹ́ wu tó lọ́n sọ wí pé illa qawla ibrahim fi abi li abi la astaghfirunna lak in bo àforíjì ibi tó ti a sọ kíni tó fà tó fi sọ̀rọ̀ ẹ̀. ìdí kọ́lá ní abí. ó fún bàbá rẹ̀ nígbà náà wípé. yá bá ti. ìrẹ́ àbá mi. limata abudu limata abudu ma la yasma'u wàlá yabsiru wàlá yugini anka shay'a. ẹ kí ló tó fi jẹ́ pé ntọ́ máa sìn mọ́láyà mọ́láyà sinahu. ìdí ọ̀gbọ́rọ̀ ló fẹ́ máa ṣe. wàlá yóò fi ṣerú. kò ríran náà. wàlá yóò gí ni à ń kàṣe á. nǹkan ilé rẹ̀ tọ́lọ́ bá fẹ́ fi nira kẹ́kọ̀ọ́ kò lè gbé kú bá fẹ́ fi dáadáa kẹ́kọ̀ọ́ kò lè kọ́dí. irú ọlọ́run olówó àwọn ẹ̀sìn ọlọ́run tí ò ríran tí ò gbọ́rọ̀ ọlọ́run tí ò lágbára láti ṣe ọ̀ṣẹ̀ kẹ̀kẹ́. yà abad. na ìwọ bàbá mi. inni qad ja'ani min al-ilmi ma lam yatika. فاتبعني أهديك صراطا سويا wọ́n ní bàbá mi mi ànábì lèmi ìwé sànábì. ìní kọ́díjà ni minali ẹni. àwọn ọmọ kẹ́kẹ́ wá bẹ̀ mi àmì máa kẹ́kẹ́ tí wò. mẹ́lá mi àdìkà ẹ̀fà tàbí. Bàtàbí ẹni. Orí rẹ̀ náà ni pé mo rò pé mi lọ́mọ rẹ̀ tẹ̀lé ẹni tẹ̀lọ́nà tí mo mú wa. Àhàdí kasọ́rọ̀ tàn sáwìyá. Naam, Adébí Ṣáyid. Yá bá. Ilé àbá mi. Látàbùdì ṣàìtọ́nà. إن شيطان كان للرحمن عصيا. أنا أقول يا ابن لا تعبد الشيطان. ما سيسو iná ṣàìtánà káàná lè rahman àṣìyá. èsì torí nǹkan ti yapa ọlọ́run ti ṣe ọlọ́run ti dẹni olórí ibú ti dẹni ẹ̀kọ́ níwájú ọlọ́run. yá bá rà bá mi. inú àkọ́kù àyà màsákàtà kò nínú rahman. tó bá lọ ń ṣe èṣù yìí ẹ̀rú ń gbà mẹ́ta la tẹ́ mi mọ̀ pé ìyá ọlọ́run bó dì wá bọ̀. pátákó nàlẹ́ ṣàìtánì wálé yá. ó dọ́ ọ̀dọ̀ rẹ قال نعم أراغب أنت عن آلهتي Ànábì Ibrahim alayhi salam ó fún bàbá rẹ̀ ń dáwà ó ṣe dáwà fún bàbá rẹ̀ ó pe bàbá rẹ̀ ó sọ̀rọ̀ dáadáa fún ó kú padà kúrò níbi ṣèitán níbi ìjọsìn ṣèitán bàbá rẹ̀ wá fèsì ó fẹ́ fèsì ó ní aragibun anta an alihati. qala aragibun anta an alihati ya Ibrahim. bàbá rẹ̀ sọ pé ìwọ Ibrahim. aragibun anta. ó fẹ́ kọ̀yìn síbi táwa kọjú sí ni. an alihati. àwọn olóhùn táwọn ń sìn ni wọ́n fẹ́ kọ̀yìn sí òun fẹ́ bá wọn ṣe. ya Ibrahim. la in lam tantahi làrìjùmọ́nàkà. tọ́ ọ bá lọ dáwọ́ ọrú wáàsí rẹ̀ yìí dúró. làrìjùmọ́nàkà. irú dáwà irú kòkòrò dúró tó ń pè yìí tọ́ ọ bá lọ dá dúró. làrìjùmọ́nàkà. èyí ṣe rọ́jìmọ̀ fún ọ yín ni wọ́n lé ọ lóko pa. wà á hajòrò ní màlíyà. á ní màlíyà. ti jìnnà sí mi takété sí mi má bàmí sí má dòbí bá wà bàbá rẹ̀ dáhùn àtàlẹ ìgbọràn ìmọ̀ pé nǹkan wọlé tí kí lóò àdìgbò ìmọ̀ sọ. ọ̀la sàlámù alayka. ọ̀la sàlámù alayka. ọ̀la sàlámù alayka. Ibrahim ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ yìí òun ó ṣe rọ́jìmù fún òun ó dá lóko pa Ibrahim wa sọ pé sàlámù alayka kì í ṣe kó sálámù sí pé sàlámù alaykum. ọ̀la sàlámù alayka. bẹ́ẹ̀ ìwọ mo fi ọ́ lọ́kàn balẹ̀ pé ọ́ là á láàfẹ́ àlọ́dọ̀ tèmi èmi ò nílé ọ lóko pa ìnígbé ọ sí pé èmi ò ní sọ̀rọ̀ òdì sí ọ dáadáa tèmi sani mọ̀ pé sọ́dọ̀ ọlọ́kàn bá ní sàlámù ní àlẹ́ mi tẹ̀lé sọ́dọ̀ tiẹ̀ àlàáfíà mi máa jẹ́. ọ̀lẹ́ sàlámù ní àlẹ́ yìí sàṣẹ́gi bírù lákàrọ̀ bíi ìnáwó kàrẹ̀ ìyá. sàṣẹ́gi bírù lákàrọ̀ bíi àánú wa gbè. sọ́nsàgìdìrò la kàrọ̀ bíi. ìfẹ́ ọmọ sí bàbá wa gbé ó ní la kàrọ̀ bíi. bó bá ti wulẹ̀ orí yín bọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀bá mi. sọ́nsàgìdìrò la kàrọ̀ bíi. ìnáwó kánà bí hafiya. ìnáwó kánà bí hafiya. yá. ọba mi ọba ọba ni ni mi mi pọ̀ àkọ́ nílùú rẹ ni mo ṣe ẹni ẹ ni mo ṣe ọtọrọ àforíjì ibi tí ẹ̀rọ Ibrahim ti gbé àdéhùn pẹ̀lú bàbá rẹ̀ ń àforíjì bọ̀ ń tó tó ọmọ sí bàbá Ibrahim àtọrọ àforíjì yẹn àbí àwọn ọba tọ́lọ́mù tó sọ fún wa pé ilà kọ̀ọ̀lá ẹ̀bẹ̀rọ̀ ìmọ̀fìlẹ̀ àbí pé ká mọ̀ kọ́ sẹ̀ ń bì yìí. ilà kọ̀ọ̀lá ìbẹ̀rọ̀ ìmọ̀lẹ̀ àbí. láǹtàgọ́fẹ̀rọ̀ nàlákà. láǹtàgọ́fẹ̀rọ̀ nàlákà. وما أملك وما أملك من الله من شيء ربنا عليك توكلنا وإليك وإليك نبنا وإليك المصير àwọn afọ àwọn anisọ́tò tọ́ba yìí ọlọ́run bá sọ fún wa mẹ́ pé máa kẹ́ ẹ́ والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قرباء من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وما كان استغفار إبراهيم لهديه إلا عن موعدة أعدى إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواء حليم ما كان للنبي والذين آمنوا أن يستكبروا للمشركين ولو لكل قرب من بعد ما تبين له أنه أصحاب الجحيم Allah subhanahu wa ta'ala ọwọ́ agbẹ́ni ayù wá fáwọn mọ̀mìnì nígbà tó ti kọ́ sọ fún wa nínú tẹ̀yìn náà pé ẹ gbọ́dọ̀ kọ́ ṣe Ibrahim níbi kọ́wúlù tó sọ fún bàbá rẹ̀ pé làásìgbẹ̀rẹ̀ òun tọrọ àforíjì fún ọlọ́wọ́n ni máa náà. للنبي ما كان للنبي والذين آمنوا tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo. ayé sẹ́gìtìrú lílí mọ̀ṣirìkì. ọ̀rọ̀ kẹ́ni kẹ̀kẹ́ nínú wọn kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn ẹlẹ́bọ. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين wàlẹ́ òkèènù wúlì kùrìbè. wàlẹ́ òkèènù wúlì kùrìbà kódà àwọn òbá àjẹ́ alásùnmọ̀ wọn. àwọn afọ ni ọlọ́run ò bá yàrá súnmọ́ ọlọ́run kí ló fà tó ń bá ń bá máa tàbá lẹ́yìn tá a ti ṣàlàyé fún wọn. a ti gbogbo ẹni ọba ti kú min ummati nínú ìjọ anabi wa muhammad yìí tọ́ba ti lọ rèé pa ẹbọ pẹ̀lú ọlọ́run ọba yóò ṣe kí ni o yóò wọ iná ọlọ́run wàlá hàn án sàbsọ fún wa pé wàlẹ́dì nafsi bi yadi òfòlọ́wọ́ tẹ́mi mẹ́rin ló bẹ́ẹ̀ búra ẹ la yasma'u bi ahad min adìyẹ umma yahudiyya náà àwọn sọ̀rọ̀ nìyí ẹ ẹnìkan kò ní gbọ́ nípa àwọn anabi tọ́jẹ́ yahudi náà bọ́jẹ́ náà sọ̀rọ̀ thumma lam yu'min bi tó sì gbọ́ pa dáwà ànábì kọ̀ wá gbàgbọ́ àfi ṣe kí ni o ilé àká ìrìnà sáàlì irú ẹni ẹ̀kọ́ sí tó fẹ́ sọ káàdù nínú lọ gbogbo ẹni tó bá ọlọ́wọ́ á ní tọ̀ lẹ́yìn ìdá tìkàyé fún ọpọ́ ọmọ náà ni wọ́n wọn bọ̀rọ̀ tọrọ àforíjì fún. pẹ̀lẹ́ o kánú ulì kùnrin bẹ́ẹ̀ ní àwọn bá jẹ́rà súnmọ́ wọn. ní ń bá àfọ àwa ní ayé eléyìí kí ló fà á tó fi sọ kalẹ̀. àfọ àwa Sa'id ibn Musayyib rahimahullah ọgbà hadith tó rà tọ̀dọ̀ àbá anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. turbi hadithi afẹ́ mu wa gbogbo máa ń padà dáhùn mọ̀ṣákìlù kan lẹ̀ láàrin àwọn èèyàn. هذا الحديث كما أخرج الإمام أحمد في مسنده يبقى النبي صلى الله عليه وسلم ابن مسيب عن أبيه jaaru bin salam àbí ká sọ pé lamma hadara aba talib alwafat musuwa ruwaya ni lamma hadara aba talib alwafat jaa rasulillah sallallahu alaihi wa sallam wa indahu abdullahi ibn abi umaya wa abu jahal anabi sallam abu talib tó jẹ́ ọ̀nkú anabi sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam nígbà tó di wípé ikú ń súnmọ́ àárẹ̀ kúdé ń bẹ̀rù àárẹ̀ yìí anabi wà wà bá bọ́n nàbí sì á ànábì bá abdullahi ibn abi umayya lọ́dọ̀ abu tọ́lib ó sì bá abu jahali lọ́dọ̀ abu tọ́lib ẹ̀mí ló bá mẹ́ méjì ànábì wá wo abu tọ́lib báyìí pé ya am ànábì ni wọ́n ọ̀nkù mi kú la ilaha illallah o tiẹ̀ mo níwọ̀n kan fọ o sì sọ pé la ilaha illallah kálímà gbólóhùn yìí tó bá yìí sọ o hajju laka biha indallah tó bá yìí gbólóhùn gbólóhùn ní mú wá lọ́dọ̀ ọlọ́run gẹ́lẹ́ bí ẹ̀rí pé ọlọ́run má jẹ́ ọwọ́ náà o ọmọlẹ́yìn mi ni ọ sọ la ilaha pàdé rẹ̀ bó ti gbọ́rọ̀ yẹn Abu Jahali àti tani Abdullahi ibn Abi Umayya tí wọ́n bẹ́ dọ̀rẹ̀ dọ́nà ẹnkọgbẹ àdéhùn wa ó jẹ Sayidu Musayyib bàbá tiẹ̀ náà Sayidu Musayyib tiẹ̀ tàbí lòun bàbá tiẹ̀ tó jẹ Musayyib yìí gẹ́gẹ́ òní ẹni tí ó gba àdéhùn wa jọ náà tí Sayidu wa padà gbọ́ lẹ́nu bàbá rẹ̀ ṣé kèfèrí ní jọ náà ni àbí mùsùlùmí àtúpàdàyà mẹ́rin náà wípé àdéhùn alikafir àdéhùn ti kèfèrí gbọ́ kọbílẹ ìsìlámù yìí síwájú kó tó gba islam só lè ṣe àdáwù rẹ̀ bá dà asilama. kò clear ẹni iṣẹ́ ìṣàdí sọ fún wa kìkáàfù ló ń gẹ́gbà tí ń sọ̀rọ̀ ǹjẹ́ aligbe hadith wà lọ́dọ̀ rẹ̀ ìtí sì wọ́n para sọ fún wa ń gbẹ̀yìn gbẹ̀yìn a rí wípé ìgbà tá a fèsì tán lọ kìí ṣe mùsùlùmí gan ló ń rẹ̀ sáàgbẹ̀ hadith lọ́wọ́ rẹ̀ àparabọ̀ wọ́n wá àníbí bá sọ̀rọ̀ àfọ̀ abujali wọn àti ibnu abi ubayya wọn sọ fún pé ah abu talib aragibun anta ami lati abitọ abdul muttalib mọdọ àwọn wọn náà o àwọn asọkọsọ láyà lọ fún anabi ọwọ akọyin sí ojú ọ̀nà abdul muttalib tó yàrá wa sẹ́ẹ̀mù pẹ̀lú ntí ànàbí bàbá ànàbí ibrahim náà sọ fún ànàbí ibrahim náà pé aragibun anta an alihatina ya ibrahim nafsu shay wọn sọ báwọn ńgbà tó yá anamisa sọ fúnra yẹn lọ àbáyé kò sáà para fúnra yẹn lọ ní para sọ pé tọ ntó ntó orí ntó ń wà náà akiru kàrà kò sọ yẹn pé àná alàmì láti Abdul Muttalib ntọ́ sọkọ yẹn ayé tiẹ̀ nù Abu Talib ní ẹ ah, mo ti lọ lọ́wájú lọ ẹ̀yìn Abu Jahl rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi Ibn Abi Umayyah rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ewo ojú ọ̀nà Abdul Muttalib bàbá wa náà mọ̀ wà ó sì pàjù dé ànibí àánú wa gbé ànibí sallallahu alaihi wasallam. orí bí Abu Talib yìí òun kan mẹ́kà kan nípa himayatu nàbí kí ẹ dáàbò bò ànàbí nínú ìlú lẹ́yìn tí Khadija kan Abu Talib kan àwọn ni wọ́n sèvù ànàbí sallallahu alaihi wasallam àwọn ni wọ́n tọ́jú ànàbí àwọn ni wọ́n gbà ànàbí tọ́ àwọn ni wọ́n gbúdọ̀ àmísàlám ń sì jẹ́ kí sùtò ó ṣe ànàbí tó ń ti báwọn ará mẹ́kà sí gbógun tó Abu Talib fún ọ tó ń ti bẹ́ẹ̀ kọ̀gbà àbí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ọ̀rọ̀ ń jọ bí ẹnkọ́ gba islam ṣùgbọ́n àdìyí ti ìdáhùn kó segin ni o kò gba islam bó tiẹ̀ jẹ́ pé ìtẹ̀kẹ́ ń bẹ sẹ́ni padà gbé káàkiri àpàdà débẹ̀ rẹ̀ ṣọ́nà tààrà ọmọdé òní nípa pé ǹjẹ́ àbùn tó lè padà jírí ìdè lẹ́yìn ìgbà tó kú tán tó wá gba islam wàláì wàláì kò jírí kò gba islam o ìtẹ̀ àṣírí rí ọ̀pọ̀lọpọ̀ tán náà bàbá nàbì ìyá nàbì ǹjẹ́ padà jírí wá gba islam lọ́wọ́ nàbì sàlám nígbẹ̀yìn gbẹ̀yìn tó lọ tó fi ń jẹ́ wípé ni wọ́n fi lànà yà ọ̀rọ̀ padà níbẹ̀ àbútọ́lìbù lápẹ́yà àbútọ́lìbù lẹ́yìn sàn ẹ̀rẹ̀ wà àbútọ́lìbù yìí ó sọ wọn pé ẹni àràmì lẹ́sẹ̀ àbútọ́lìbù ànábì wà á rú gbogbo dára tí a bá yìí ṣe fún. wípé la astaghfirunna lak ah àbútọ́lìbù ń tọrọ àforíjì pọ̀ mẹ́lẹ̀m àníhà ànkì tọ́lọ̀ ọba ti kọ̀ fún mi o ẹ wà nábì ọ̀kẹ́ sallallahu alaihi wasallam. ìtẹ̀kẹ́ni la astaghfiranna lak ìtọ̀rọ̀ àforíjì fọ ma lam anha anka tọ́lọ̀ wọn tí n bá ti rí ntọ́kọ̀ fún mi kí n mọ̀ tọ̀rọ̀ àforíjì. àníbi wàá sọ wàá sọ àyà wàá sọ kalẹ̀ wípé. ma kana lin nabiyyi wal ladina amanu an yastaghfiru lil mushrikin. ashabul jahim. ó bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ yìí pé níbo ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ mẹ́kàrà àbí Màdínà tó bá jẹ́ pé Mẹ́kà ni kí ló tó wá fà á tábìlì tó wá ń padà sọ wípé ista'adhantu rabbi mo tọrọ ìrànlọ́wọ́ ọlọ́kọ̀ọ́bà mi pé kó jẹ́ ń tọrọ àforíjì fún mẹ́rin báadà tí náà yìí ti wá tọ́lùbìlì mi ò mọ̀ ẹ́ di àwọn kankan nítorí ìjọ tí ọ̀ pàdé ní ọ̀ padà wá rẹ̀ pẹ̀lú àwọn àṣìkò ṣebí ẹ sọ pé àlọ́ sálàm náà ò ti wá fún ànàbí tàbùtọ́ níbi ìsírè ọ̀sẹ̀lẹ̀ ń bọ̀ ní maka ó tún sí àdìbọ́n sàn padà wá tó ń lọ ń bẹ ọlọ́run léèrè pé yọ̀ǹda fún mi ó sì wà mọ́dínlẹ̀ ń gbà náà ẹni tó fẹ́ lọ sí òwúrọ̀ àkìlẹ̀ lónìí náà inshallah ta'ala. wa àbútọ́lì bàbá yìí jẹ́mú ẹ̀ wá wo èèmọ̀ tá a fẹ́ ká mú dání àwọn ọmọ ìrọ̀lọ́wọ́ pẹ̀lú àbútọ́lì bùjọ́ náà. ibnu musayibu yìí tí ọmọ rẹ̀ padà ń gba hadith wà fún ọ tó ń padà kò ní Sa'id ibn Musayyib yìí al-Musayyib tó ń padà gba hadith wa ìjọ náà lọ́n kẹfìrí ni ó padà gba Islam káàyè. èèmọ̀ tó wá parí Abu Jahli àti Abdullahi ibn Abi Umayya Abdullahi ibn Abi Umayya wàláì ó gba Islam kò tó kú láyé. Abu Jahli nìkan ló kú nu níjọ náà sì àwọn ní sọ pé pẹ́ padà o ọlọ́run o gbogbo ẹni tí ó kórìí búba àmọ́ ìyá bá o yóò tún wá kórìí búba àtẹ́tí òun tó wà lọ gbẹ̀rẹ̀ burú sórí rẹ̀. òhìbò sọ́ọ̀lì hìnnà wà láàsùtòmí ni ọ́. òhìbò sọ́ọ̀lì hìnnà wà láàsùtòmí ni ọ́ làálì àníànà lábì ṣàfáà làálì àníànà lábì ṣàfáà. وأتروا من تجارة المعاصي ولو كنا سواء في البداية ولو كنا سواء في البداية أحب الصالحين ولست منهم لعلي أن أنال بهم شفاعة لعلي بهم شفاعة وأكروا من تجارة المعصية ولو كنا سواء في البضاعة ولو كنا سواء في البضاعة عبد أبي أمية ọgbà sábà ló gbà sílámù. ọgbà sílámù. òun nísìnyí sọ fún Abu Tọ́límù wípé aragibun anta am millati Abdul Muttalib ah, ah, ah má fọjọ́ náà Abdul Muttalib lẹ́ o jìmáà ńlá fi ń pọ̀rọ̀ fún kálukú wípé kéèyàn sọ pé ah, ìfẹ́ ìfẹ́ yọ lẹ́gbẹ́ ni ìfẹ́ yọ lẹ́gbẹ́ ni ọ̀sáfin ìyàpọ̀ ọlọ́run lọ inú àwọn tí ń tí ọ yìí ó lè dọ̀la kọ́kọ́ àgbà síláàmù tiẹ̀ o kó o ṣe dáadáa bọ́lá àtàmì ṣe fẹ́ ó sì kó bá tiẹ̀ tán wọ́n ti àbótọ́ líbù sọ́run ó ń paràgbà síláàmù látara kára rẹ̀ tó lọ́n bá kára rẹ̀ náà. ànábì wa sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam àbí jáde bẹ́ẹ̀. Abu Talib rìwé àfẹsẹ̀múlẹ̀ wípé ànábì ló wọ́n padà sípẹ̀ fún lálùkìyàmẹ́ ṣùgbọ́n kí ni pẹ̀yẹ òun náà ni takhfiful adhab ń ṣe ìyá rẹ̀ kúkú yẹn ni àdìtò wa wáyé pé ahwanu ahli nari adhaban ta nìyá rẹ̀ ó sì ń bùjú nù náà tonti bẹ́ẹ̀ wọn wọ bàtà anẹfun tonti bẹ́ẹ̀ làákàrẹ yóò sì máa sọ. pé tani ìyá rẹ kéré jù nù náà àbútọ́lé bò kí wọ́n ṣe fún jàmbá wọn wọ bàtà anẹfun bàtà làákàrẹ yóò sì máa sọ kí ni o. àyà sọba àwọn afọ àwọn anáyà tó sọ̀kalẹ̀ ṣé ń gbàtà bí sáà sọ̀rọ̀ yẹn láyà ń sọ̀kalẹ̀ ni àbí ọkàn náà sábà ó ṣe déédé ìṣẹ̀lẹ̀ yẹn nítorí tá a bá sọ pé àyà ń sọ̀kà lóòótọ́ nígbà tí Hamza ń sọ̀rọ̀ yẹn kí Hamza tó bu wa padà ń sọ wípé Ọlọ́run yọ̀ǹda fún mi kí n tọrọ àforíjì fún mami báàdà náà sọfẹ́ máa lọ́lọ́ fún subhanahu wa ta'ala sọfẹ́ máa fa ọ̀rọ̀ mọ́lọ́ lọ́ni àwọn afáàní rárá. Rawi sọ pé wọ́n sọ àyà kalẹ̀ ìyẹn ni pé àyà yìí iná ní padà ń bá a mọ́ anabi sallallahu alaihi wa sallam nígbà yìí bẹ́ẹ̀ kọ́kọ́ àpàrà débi ọ̀rọ̀ ya rẹ̀ ọ̀rọ̀ bàbá rẹ̀ àpàrà kílẹ̀ alẹ́ nínú dáadáa àlàkúlẹ̀ eléyìí ṣẹlẹ̀ sí àbùtọ́lì ń ali wá ní bí táwọn lọ gángan kálíbà tó lẹ́nu ali rí ọkùnrin kan jọ́kan stakfuli àbọ̀wáyì ẹni ń tọrọ àforíjì fún àwọn obìnrin méjèèjì ó sì màmúdájú pé wọ́n kú kèfèrí wọ́n ṣe kí ni o wọ́n kú kèfèrí wàhùnmá mushrikan gẹ́lẹ́ bó ṣe wá bí isnadin sahih ọlọ́mọ mahmud náà ipe ali orí ẹ̀ nìyẹn yẹsẹ́fìlẹ̀ àbáwá yìí ntọ́nà ọ̀fẹ́jọ́ bàbá rẹ̀ mọ̀mọ́ rẹ̀ ah, arákùnrin wa ntọ́nà ọ̀fẹ́jọ́ bàbá rẹ̀ báyìí ebi kẹfẹ́ ni ẹ kú sí ẹni ní kíni ẹtù ti dé kọ ẹ mọ̀dà ọgbẹ́ rẹ̀ àwọn àbí yẹsẹ́fìlẹ̀ Ibrahim lẹ́ àbí kí ló fẹ́ mọ̀ sọ fún wa sí àrùn Ibrahim ọ̀tọ́rọ̀ àfọ́jú bàbá rẹ̀ ni àbí àbí àkàsọ́tò mọ́ríàmù tó sọ fún wa pé sa astaghfiru laka rabbi innahu. ọ̀sán pé àrẹ mi Ibrahim òtún àforíjì bàbá rẹ̀ fadakartu dhalika linnabi yìí ọ̀rọ̀ ń bá fẹ́ ibi ẹ̀rú rẹ̀ mi náà lójú mo wá lọ kó bá nàbí yìí sallallahu alayhi wa sallam báyìí báyìí lójú rí o fanazalat ọlọ́mọba sọ ayà kalẹ̀ pé máa kàánà. máa kàánà ní nàbí ìwà lẹ́bí náà mànú àyà sẹ́gẹ́fì lè mọ̀ṣirikí wàlẹ́ òkànù wúlì kùrìbẹ́ ní bàdí mẹ́ta bàyà nàlẹ́ wọn àná wọn àfẹ́ وما كان وما كان استغفر وما كان استغفار إبراهيم لأبيه إلا من موعدة وعدها إياه فلما تبين له أنه أدو لله تبرأ فتبرأ منه إن إبراهيم لأواه حليم. ọlọ́run wá pé àkùnlẹ́tọ̀ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. màkàrà lè nábì yìí wàlẹ́dí ní àmàánú. lẹ́tọ̀ fún mùsùlùmí kan àtànábì kan. àyà sẹ́gi fìrù ní mùsùlùmí náà. wàlẹ́ òkè nù ú lè kúrìbá. àyàfi ẹ kódà kò bá jẹ ẹni tí ó jára súnmọ́ wọn jùlọ. mi ń bá di mẹ́ tàbá yánà làwọn. lẹ́yìn tá a sàlàyé fún wọn wípé. anahun asahabul jahim. ẹ má ti kú tó pàdé ọlọ́run pẹ̀lú yóò rà á ni. máa ká na ìsìnkì báàrù ní Ibrahim mẹ́lẹ́ àbí. ọlọ́run wá kílẹ̀ rẹ̀ ẹni ẹ ṣùgbọ́n àtọ́mú wa ṣùgbọ́n àtọ́mú mọ́rọ́dún ṣùgbọ́n àná ọmọ ṣubú àwa nìyẹn ọlọ́wọ́ akata àà wàmà kánà ìsìkfàrù ibrahim lè àbí. wàmà kánà ìsìkfàrù ibrahim lè àbí. ilà ẹ̀hún mọ̀ọ́dẹ̀tún wàdà wàdà ìyáù falamma tabayyana lahu annahu aduwwun lillah tabarra minhu. إن إبراهيم لأواء حليم ما وما كان استغفار إبراهيم لأبيه إلا أن موعدة وأداء فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواء حليم ọlọ́wọ́ akẹ́rẹ́ rẹ̀ pé irọ́ o máa kẹ́rẹ́ istighfar ibrahim lè àbí ilà àmọ̀ ìlà àdéhùn tó bá ní tọ́lọ́ tálíbi ibrahim ṣe fún bàbá rẹ̀ àdéhùn tó ṣe fún ó sàdéhùn lóòótọ́ tó wọ́n tọrọ àforíjì fún ṣùgbọ́n nígbà táwọn ọlọ́run ti sàlàyé fún pé anáwó àdóhùn lè la pé ọ̀tá àwọn ọlọ́run ni bàbá rẹ̀ bàrọ̀ mi ní ìhù. ó sọ pé Inna Ibrahim la awahun halim. Ààrẹ Ibrahim tọ́lọ̀ fi kàn kéèsì káyé kiri àti rẹ̀ sí bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Awahun halim èèyàn tó látẹ̀mọ́ra púpọ̀ ààrẹ Ibrahim ẹni ọlọ́run sí bọ́lá ń sọ fún pé bàbá rẹ ọ̀tá wa ni báyìí mọ́tòrà àfojì fún mọ́tòrà lọ́fọ̀tò padà sọ́nù dọ́ ẹ̀kọ́ rọ́bì ní àwọn olùkàrà àti àlàkàmẹ́yìn lẹ́yìn sàrẹ́yìn bìyànjú àwọn tó wá ti gbọ́ pábọ́sẹ̀ báyẹn látọ̀dọ̀ àwọn ẹbí wọn wọ́n ṣe ànábì Ibrahim nìkan ànábì Nuh òun náà ṣe fọmọ rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fúyàwó rẹ̀ àfẹ́yà lọ́dún tí wọ́n. ànábì sallallahu alaihi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ la wá rí pé ẹ ń bá ti lè kú kéfèé yìí báyìí bí wàá rẹ̀ ti lè rí kọ́ dáa tó ìgbà tí mo láyé gbàtí bẹ̀rẹ̀ yàrá ìgbà fàdúrà rẹ lọ́wọ́ bisala ọlọmọ àtúnabọjá se ọlọmọ àtúnabọjá se gbàtí bẹ̀rẹ̀ yẹ tọba fìlẹ pàjùdé èèwọ̀ ni kí o sàdúrà. ma kana lin nabiyyi wal ladina amanu ayastaghfiru lil mushrikin. àwọn àtọ́mọ́jẹ́ tó bá fẹ́ kí wọ́n sì kẹfìrí la kẹfìrí àdúgbò kẹlẹ́ fẹ́ ẹ àwọn ọmọ rẹ̀ ná àwọn ọmọ rẹ̀ kírun ná ẹ àwọn ọmọ rẹ̀ kírun sí òun ló ń ní. وما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ọ̀rọ̀ àti tẹ́kẹ̀ fẹ̀rí bá kú ṣe àwọn ṣe ká fílẹ̀ ká máa wúlá dùgbò kọ́ máa dọ̀rọ̀ hàn. gbàtí àbúkọ́lì bùnà kú alì wà bàdàbà Muhammad sallallahu alaihi wasallam. ànábì ó ti kú ti kú o àmì nípa ìdí àfọwárí lọ ẹ lọ palẹ̀ rẹ̀ mọ́ tọ́ bá palẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ wá sọ fún mi a jẹ́ pé bí kèfèrí bá kú wọ́n bá gbogbo bá wà nínú rẹ̀ yẹn ẹ pala rẹ̀ mọ́ ẹ ti bọ̀lẹ̀ àmọ́kẹ́ sọ pé kírun sí àmẹ́sàdúrà àbọ̀lọ́ kí wọ́n ń bèrè tẹ́ ọ̀fọ́ ti sẹ̀ wọ́n kèfèrí sí àwọn ọlọ́wọ́ foríjì gbogbo àti wọ́tọ́ ọlọ́wọ́ foríjì ẹ̀ ti wọ́n náà ti dáràn ọlọ́run. ما كان للنبي والذين آمنوا ọlọ́run sànú wa ọlọ́run sànú abẹ́ẹ̀kọ́ ẹ̀yin wọ́n da ọlọ́run jẹ́rú ẹ̀kú o ọlọ́run <laughs> àmọ́pẹ́ ọlọ́run fúnra jà mùsùlùmí máa ń sọ ẹnu ẹ̀ ní ẹsẹ̀ gbogbo yẹn lọ́kàn máa gbọ́gbọ́ ẹnìkan sáláìsì à ọlọ́run fúnra ọ̀sán ìmọ̀ sàdúrà fún ọgbọ́dọ̀ <laughs> nífẹ̀ẹ́ ara ẹlòmíì ju ara tiẹ̀ lọ mọ́tò rí bó nífẹ̀ẹ́ nìkan mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn rògbọ́n ní dáadáa ní ọ ọ̀fẹ́ tẹ́ wọn lọ́rùn kọ wá lọ sọ ní tọ́lọ́run fi bínú sí ọ àná bí ojijì àná bí ọlọ́run yẹn ọlọ́run kọ̀ fún àná bí ìbùrọ̀ yẹn ó ti kó kèfèrí láyé ọ̀tọ̀rọ̀ àforíjì bá èyí tó gbéra dé òfin yẹn ta àfẹ àbásọmọ ọlọ́run lámà tabayyana lahu annahu aduwwun lillah. mimma bima tabayyana lahu annahu ashabul jahim wama kana istighfaru ibrahima li abihi illa maw'idatin wa'adaha iyyah falamma tabayyana lahu annahu aduwwun lillah. فبرأ منه إن إبراهيم لأواه حليم ibi tá a ti yà ni pé ọlọ́run sọ pé kọ́ni kanat lakum uswatun hasanatun fi Ibrahim. kọ́ni kanat lakum uswatun hasanatun fi Ibrahim walladhina ma idh qalu liqawmihi. براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لا تكبرن لك وما أملك لك من الله من شيء ربنا توكل ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير كلمتان خفيفتان على اللسان ثقلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله